ká lọ́jọ́ iná mi ìsàlẹ̀. bàbá mi sọ ẹwọ mo jọ yìí níta ó pẹ́ kí tó sùn lánàá mo chat ní fọ́ọ̀mù. dídé wa padà wá sùn padà kò jẹ́ ká sáré lọ́jọ́ ìrìn ọ̀kà lè gbàdúrà. ìyá sọ̀rọ̀ mi mr bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́mọ kọ́mọ dídé ká lọ́jọ́ ìrìn ọ̀kà lè gbàdúrà. Ah! bẹ́ẹ̀ tí ẹ rí agídígbọ́n ló fi lanu kíyàn. ṣe jí ni o mo jẹ́rìí ẹ bẹ́ẹ̀ tí ẹ rí tó bá ti dà mí lé lórí kò ní jí. márùn kí n tó jí mo gbà báyìí ni mo yin ọlọ́ọ̀jì o mo níyà tó bá ti gbàdúrà tó wá padà lọ sùn. ó ti jẹ́ tó máa jọ. thank you for waking us this morning. We thank you for our lives. We thank you for all you've been doing in our lives. I thank you for the life of my beautiful daughters. Heavenly Father, accept our thanks in Jesus' name. Lọ́jọ́ ọjọ́sí, àwọn àgbà ìhùwà ìbàjẹ́. Lọ́jọ́ ọjọ́sí, àwọn àgbà ìhùwà ìbàjẹ́. Bí wọ́n bá hùwà ìbàjẹ́ o, ṣùgbọ́n bí wọ́n bá hùwà bàjẹ́ o àwọn òṣìwà fún wọn ni o. òun wo foníṣe ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀lá òun wo foníṣe ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀lá. àní lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìhùwà ìbàjẹ́ o òní lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìhùwà ìbàjẹ́ o ẹ̀bá mi kọ́ lọ́rùn kó máa kú ṣẹ́ ẹ̀bá mi kí bá mi ọ̀run kó máa kú iṣẹ́ o ọba tó fún wa lójú fún ìdí pàtàkì kan ní ọba tó fún wa létí fún ìdí pàtàkì kan ní ẹnu tá a fi ń sọ̀rọ̀ o ṣe bóun màmá ló fún wa. ṣùgbọ́n àwa mọ ènìyàn àsọyé nù à ń wá ohun tí ó sọnù kiri yìí kí ló dé tayo ń wá bẹ́kúnbẹ́kún kiri. ó bá ẹ o. Eh, mọ́mí ó ní àwọn frame kan tí mo rí tó wà very very ó look very good. hey sugar. missed you dear. good to see you again. ṣé bá mi ra nǹkan bọ̀. Trust me now, mi ò lè wá empty handed now. It's quite good. Mm. So, give them what? Um, mo ti bẹ́ẹ̀ gẹ́tì kan wà ní mọ́tò then ó láwọn kan tí mo check ní online mo ti sọ tí mo ń ṣe fún wọn. ọ̀gùn ah, ah, ah. èmi ló lọ fẹ́ ra fíìmù wá fún. àì má máa bínú orí nàwọn. ṣẹ̀gọ́ orí owó owó lórí mi. ṣé orí kọlọ́rìn yìí lọ adarí pọ̀. <laughs> miss Moyinolúwa ṣé o lè dìde mo fẹ́ jókòó tó kọ́ mi a fẹ́ sọ̀rọ̀. jọ dìde. mo wá ṣe kí n dìde um, mo kàn ṣe pé mi lè taratara mo lè fi taratara sọ fún ẹ pé kò dìde No. Uh, don't worry, it's just for now. Ó ti yé mi. Èmi náà ní boyfriend mi o. What's the problem? Àti pé èmi kò lọ birthday lénìí, mo jáde. Ẹ lọ dé. Boy, you need to be notan. Lẹ́kọ̀ lẹ́kọ̀ lẹ́kọ̀ lẹ́kọ̀. Kí lọ change? Ah, gbẹ́dẹ́gùn mi ṣe tó ló mọ̀ pàrọ̀ jù. Ó ti ṣe ọ̀ya àfúnmi yàwọn ọjọ́ kan máa ń jó tó máa ń gbẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ jẹ̀ pé wọ́n á jẹ̀ pé wọ́n á jẹ̀ mọ́mí ẹ̀ tẹ́ bá rí ẹ̀wù bó ṣe wà yìí òun ló máa ń rẹ̀ mí anytime bá sọ pé a fẹ́ lọ sí pati dada ò lè jó àmọ́ ọlábòrò tó ṣe kíni. ọlábòrò tó tó ṣe kíni tó ṣàprápra. tó ṣàprápra. ẹ ṣàrọra ẹ bá lọ stew. ah no no no kò lè stew kò lè stew. Um, kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló fa kẹ́lẹ́kẹ́lẹ́ kí ló bá. Ah, mọ́mí ṣe fẹ́ sọ pé ẹ̀yin òṣèré ìgbà àtẹ̀wà kékeré. ká máa parọ́ ká máa jalè tí mi ìbá ṣe bẹ́ẹ̀ mi níbíyàwó ẹ̀. Exactly what I'm talking about. Exactly what I'm talking about. Yeah. yeah. Um. Àwọn mọ́mí àtàwọn dáàdi. Um. Mọ́mí àti dáàdi wọ́n wà lálàáfíà. I'm um, talking about mom and dad. Um. Àwọn náà fi style style rán mi wá báyìí. Ọ̀hún ni pé kí n béèrè pé um, time wo ni ẹ máa fún wa as date fún introduction ẹgbẹ́ àti tiwa. ok ah lọ́wọ́ ṣe ìròyìn ayọ̀ ni ọ̀rọ̀ ayọ̀ ni mo wà. <laughs> bọ́ mọ́mí mọ́mí déètè bá ti fún wa ni tí mi àtọkùn mi á sọ̀rọ̀ pẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àkínídìílé ìyá ká má nídìílé bàbá so èmi máa ní láti bá àwọn fámìlì bàbá ẹ sọ̀rọ̀ tabadẹjọ agree lórí a particular date màá fi ṣọwọ́ sí ìyàwó ẹ̀ ìyàwó àfi ṣọwọ́ sí wò ìwà àfi ṣọwọ́ sí àwọn ọmọ àtàwọn dáadé nílé. okay so everything ma lọ hand in hand and not pari pass right. thank you. Yeah. <laughs> kí n oh my god. bọ́ra wo ni mo látàárọ̀ kò dẹ̀ tó. wá fi bébì mi lẹ̀ ah àmọ́ ó ń combine ni mo trust ọmọ mi besides ṣèbí mi ló máa dá dúró kò ṣe wọ́n ló máa dá dúró ṣe wọn pé kò dẹ̀ sí ìkéré àná. baby you know time is money. ẹ mọ mọ ṣèbí time ti mi ni. Mm-hmm. and my money anyways i'm gonna use it the way i want. hey baby. see my baby girl. ṣe mo friend. wow. ṣé o ti rí reason why tí ọmọ ṣe pẹ́. Ah. So beautiful. Yeah. You say that again. <laughs> now you see what I'm talking about ẹ nítorí pé time yẹn ó wọ̀ tẹ̀ ìmúra ẹ prime. mo mọ̀ kó fẹ́ combine náà ló ṣe take time ẹ lọlé you know what I'm saying. <laughs> yeah baby. bá yín ra nǹkan bọ̀. let's go darling. Hmm. ẹ má má jẹ ká tẹ̀ pẹ́ ó ti mẹ́ bọ́fẹ̀ mi ti pè mí ẹ jẹ́ ká máa ọba ẹni fún mi. okay. ẹ̀rọ rẹ̀ má fi pẹ́ pàwọ́ ìjà lọ. má pẹ́ o. I love you baby. lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìhùwà ìbàjẹ́ lọ́jọ́ ọjọ́sí àwọn àgbà ìhùwà ìbàjẹ́ ìwọ́n máa hùwà ìbàjẹ́ o Thank you so very much. You're welcome, darling. Okay, darling. Um, make your program. And I'll call you. Thank you, darling. Àní lọ́jọ́ ọjọ́sí àwọn àgbà ìhùwà ìbàjẹ́ o kò ní lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìhùwà ìbàjẹ́ o ẹ̀bá mi kọ́ lọ́rùn kó máa kú iṣẹ́ ẹ̀bá mi kí bá mi ọ̀run kó máa kú iṣẹ́ o ọba tó fún wa lójú fún ìdí pàtàkì kan ní. Excuse me. Ah, what's that? Know. Well, you don't talk to people like that. It's wrong. Really? Ah, ẹ̀mi ọmọ báwo olóyìnbó ni jọ ọlọ́run fi hàn jẹ́ kó mọ̀. Àfàṣọ́mú eléyìí ṣá. Ó ti yí ẹ ń sìn. Àmì bàbá ẹ̀ náà. Ó ti yé mi ẹ̀ kò wá kọ́kẹ́tì. Ẹ máa rush, bàbá ìyá mi. did that mama jẹ́ fojú sunkún ọmọ how could we be out at this odd hour. Come come on, kọ́mọkọ́ kiri ìlú rẹ̀ tí orin rẹ̀ mìíràn Come on, kọ́mọ ló kọ́ bá ìwọlé wo ìdúró lọ́wọ́ did that mama jẹ́ fojú sunkún.

mi gan tí ìbàjẹ́ tráfíkì ni màá ti dé tipẹ́. hello. hello. báwo ni tiwa ló ń sọ̀rọ̀. àǹtí ẹ káalẹ́. bòlù báwo ló ṣe ń ṣe báyìí o ò dẹ̀ gbé ọmọ ìwálé látàárọ̀. mo yin olúwa. yeah yeah yeah actually that's true actually mo expect it but ìgbà tí mi ò rí ni mo ṣe dá lọ́mọ. ẹ́. Eh? kí ló sọ jẹ́ kí n la ọ̀rọ̀ yí ẹ tí ò bá yí ẹ Bólú. ọmọ gbéra lé láti àárọ̀ ó níwà tó ń jọ lọ sí birthday party. nǹkan tí mò ń sọ nìyẹn mà actually ẹ ó yẹ ká lọ fún birthday party ọ̀rẹ́ mi kan so mo pe nọ́mbà ẹ kò gbé in fact mo ti expect ẹ̀gbọ́n mi ò rí so mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ mọ bí mo ṣe máa ń ṣe nǹkan yẹn kó lè tètè decide pé òun ò lọ anywhere mọ́ so nǹkan tí mo feel nìyẹn. ó rí ta ni. òun rí Búyọ́lá ó ní kó wá sọ́dọ̀ òun. Ah, kò wá sọ́dọ̀ ẹ̀ bí báwo sọ́dọ̀ ẹ̀ ló dágbére fún wa pípọ̀ òun ń lọ. Ah, ẹ bí Bánjí ló gbé kúrò níbí ah, bóyá kò pé Bánjí ní ọ̀pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni wọ́n lè ti jọ máa yà ń bí kankan máa dọ̀wọ̀ ẹ̀kẹ́ nǹkan tó bá ti rí Bánjí ewu ẹ̀ máa ń tu ni. ẹ jẹ́ kí n pè é wọ́n lọ́run ti pọ̀ jù á lè sọ fún òun gbé lọ síbi kan ta ló fẹ́ yẹ lọ́wọ́ wò ah gbé kọ́ gbé kọ́ lẹ̀. kò gbé ní ok ẹsẹ̀ nǹkan ẹsẹ̀ nǹkan ìṣẹ̀lẹ̀ lè nù. gbé gbé wọ́n lè máa jọ máa sọ̀rọ̀ wọ́n lè jẹ́ kó lọ́tọ̀ sọ̀rọ̀ wọ́n lè jọ máa dọ̀wẹ̀ kẹ́. Bíbánjẹ́ ògbé kọ́. Ògbé bá wọ́ fún ìwà jàre. Ògbé ara ti ẹjọ́ òkè balẹ̀ ló kó máa ro èrò jáde. Ara ti ẹjọ́ òkè balẹ̀ ló kó máa ro pé kó ògbé kọ́ jáde. Lọ́jọ́ ìjọsí, àwọn àgbà ìhùwà ìbàjẹ́. Bí wọ́n bá hùwà ìbàjẹ́ o. Bí wọ́n bá hùwà ìbàjẹ́ o, àwọn òṣìwà fún wọn ni o. Òun ò òun ò foníṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ́lá àní lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìhùwà ìbàjẹ́ o òní lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìhùwà ìbàjẹ́ o ẹ bá mi kọ́ lọ́rùn kó máa kú iṣẹ́ ẹ bá mi kí bá mi ọ̀run kó máa kú iṣẹ́ o ọba tó fún wa lójú fún ìdí pàtàkì kan ní gbogbo ọba tó fún wa mm. létí fún pàtàkì kan ní ẹnu tá a fi ń sọ̀rọ̀ ohun àmà ló ah, fún wa ṣùgbọ́n àwa mọ ah, ènìyàn sóyè ìlú ah, mm. kí la fẹ́ ṣe ń sìn ló ti dọ́là pọ̀ mí. mo ní ẹ ká tètè máa lọ ẹ ká lọ bá bá ń jì. ṣorí èyí tó ń pè ní ń tẹ̀lé àwọn kiri yẹn tí bá mu tí bá mu tó náà mọ̀ sún lọ́dọ̀ òun tí bá mu ṣé bá yẹn ń fẹ́ ọmọ ẹjọ́ ẹ̀kọ́ ṣe bí tó ní mo ti gbà láyè síbí ni. ó ti lọ sọ́dọ̀ ibi ìṣọ̀kan òbí ìlú tiẹ̀ wá láwọn rí onírànà ti bí lọ́kọ̀ tó pamọ́ di owó lọ́mọ owó lọ́mọ. ọ̀rọ̀ yìí bá mi wí ó bá ẹ wí ó ọ̀gá yé mi ọ̀rọ̀ yìí bá mi wí ó bá ẹ wí ó ọmọ bá mi. ìtàlẹ́ni tó mọ̀lá kó dákun wá sọ. Who is it? Ah, Tiwa. Wọ́n ó ṣẹ̀ṣẹ̀ rí kó ti pè mí tí wọ́n bá fọ́ sí miss calls. Ah, what kind of question is that? Moyin báwo? Mo drop Moyin ní ẹ̀nà street boyfriend ẹ̀, mo dẹ̀ rí tó wọnú street lọ. Wait, ẹ ti pe boyfriend eh? Mo pe o mo mọ̀ pé ó lóun ò rí ó lóun ó lóun ah. ó ṣe máa lóun ò rí but then Moyin fúnra rẹ̀ at this time of the night níbo ló lè wà. I've been calling her number it's not reachable. Whoa, whoa, whoa, whoa, whoa. Okay, uh, the thing is, um, babes, mommy, uh, the money láti ní sùúrù, she understand. Uh, possible kó jẹ́ pé ẹ̀rù ń ba boyfriend ẹ̀ láti ṣàlàyé nǹkan tó bá ṣẹlẹ̀ mo mí pe láburú but ó possible kó má wá convenient láti lè sọ fún yín àsàdà tí so ẹ máa ní láti ní sùúrù. mo yin olówó ń jáde láì má sọ fún mi. babes just calm down ilẹ̀ ti ṣọ́nsìn jẹ́ kí mi lọ fi mọ́tò mi lọ drop yín sílé so first thing tomorrow morning a máa lọ sọ́dọ̀ gbogbo yẹn a máa lọ confirm láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. <laughs> Uh, this is not happening this is not happening ó dín ní ọmọ ni mò ń wá yìí ó dídí ọmọ ni ọmọ ni mò ń wà. ẹ máa ní láti kàwé náà ẹ máa wọ rẹ. òun ló mọ ìbẹ̀rẹ̀ àti òpin ayé wa òun ló mọ ìbẹ̀rẹ̀ àti. bólú ọ̀gá wísìrì àpò. mo yẹ olúwadà. àǹtí mọ́mí ṣé kò tí wàá lé náà ni. ó wà nílé ó wà nílé pẹ̀lú mi ní gbogbo wa yìí láyà wá sí pẹ̀lú ọ̀rọ̀ tuntun tó ń jáde lẹ́nu ẹ̀ ibi tó bá gbọ́mọ pamọ́ sí ni kò sọ where my daughter. mo mi ó ní mi ò rí mo rán lánàá sẹ́ẹ̀ lóòótọ́ o ó yẹ jáde mi ò rí kéde mo mú yín kò ṣe predict i didn't see her. ọ̀gá sọ má lọ gbé yẹn wá rárá ìwọ ìwọ tó yẹ pé èyí tó yẹ pé èmi fúnra mi ni mo drop ẹ ní junction nílé ẹ when I drop am for your junction me myself na I drop am kó tẹ̀jẹ̀ pé kó tó di pé ó bọ́lẹ̀ ní mọ́tò gan ó kọ́kọ́ bẹ́ẹ̀ sọ lórí fóònù tó sọ fún pé wálé tẹ̀jọ́ blow kiss ọ̀gá ó be fún má lọ gbé yẹn wá o má gbé yẹn wá rárá. àga yìí bí now. ẹ ah, o eh, tó ni. wa ṣe ojú àwòrán ni àga yẹn bí ṣe you no go tell where where where my sister in law dey. we talk for phone now we talk but she no tell me where she dey i tell you where she dey. ṣe ti gbọ́ ṣe gbọ́. tí bá ya bù ẹ sórí tí bá ya bù ẹ oh, wàá rò pé tírélà kan ló yà wèrè ni àbí wèrè lọkùnrin yẹn lè bá mi bèrè lọ́wọ́ wèrè ibi tó gbọ́mọ mi pamọ́ sí. ó ti di ọmọ ó dẹ̀ sọ̀rọ̀ ọ̀dẹ́ ní tó burúkú dẹ̀ ń dà lẹ́nu àbí bàbá mi ẹ̀ gbà bí ó ti di ọmọ àbí wèrè lọ́wọ́ ọkùnrin yìí ni ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ bá bẹ kó máa wọ́n mọ́ mi jáde ẹ̀dẹ̀ kó máa bẹ ẹ̀dẹ̀ ní wọ́n fún mi. mi ò rí i. bàbá bàbá bàbá

sọ yọ sọ lè máa lọ. lọ mọ́ mi kò sá lọ. fi sí jo odidi ọmọ ọdún òkè ní ẹ. Ìyàwó ló ṣe. Ìyàwó wẹ̀rẹ̀ wọn lọ pẹ́ mi ọ̀rọ̀ lọ pẹ́. Di mú báyẹn kó lọ o. Irú bá wọn lọ gbá ní mi lọ́la ju gbọ́ fún ọ̀rẹ́ sí ìdálé. Síyàn pẹ̀sì ìyàwó ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yà sí ijó olùbẹ̀rẹ̀ sí ní rírun ní báyìí kó o bọ alọ́kàn sókè látànà. talk to me. ẹgbẹ́ nǹkan òun wo mi ẹ kó mọ ni látànà ó fẹ́ lè máa sùn mọ́jú ó dá wa láàmú gan-an kò síbi tá a wà ẹ sí. ẹ tẹ́ máa imagine in this time tó jẹ́ pé a mọ̀ pé wọ́n ká pátá wọ́n fáyọ̀ wọ́n ṣe all sort of things ó wá kúrò lé ó wá káyà gbogbo àsókè who does that? tó dẹ̀ mọ́ pé mi mo drop ẹ̀. who does that? Ah. ah. Moyin. Moyin. Moyin. I'll call you. Moyin Olúwa, what has come over you? láti àná tó ti kúrò nílé tàbẹ̀ sí ní pé nọ́mbà ẹ̀ switched off tí mo dẹ̀ mọ̀ kó kì í rìnrìn arìn má dàgbére arìn má dàrò níbo níbi tó lọ gọgọ ààrẹ tó wá ń bẹ sọ̀rọ̀ ń sàlọ̀ o tu wá give attitude mo yí ló wá kí ló ṣe se ló ṣẹlẹ̀. tiwa àbí kí ni wọ́n ń porúkọ ẹ̀. <laughs> oyin olúwa àtijọ́ kọ́ ló cause ẹni tó bá fi ojú àná wò kó ẹ bá wá gbọ́dọ̀ aṣọ à ń kí ọmọ ẹnikẹ́ni má tọwọ́ bọ̀ mí lẹ́nu cause ẹni tó bá tọwọ́ bọ̀ mí lẹ́nu máa gé yín jẹ yánmayànmá o. mo yin tó wà òkè òkè síbi. Moyin, you, you're walking out on me? lọ́jọ́ ọjọ́sí àwọn àgbà ìhùwà ìbàjẹ́. tí wọ́n ẹ̀mí àná wọn yìí o. lọ́jọ́ ọjọ́sí. má bá wí gidi gan o. abirù bàjẹ́ ò lélẹ̀. àmọ́ ah, mo ti ń kẹ́gbẹ́ tí ò yẹ kókó. a ò ò foníṣe ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀lá. òun ò foníṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ́lá àní lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìhùwà ìbàjẹ́ o. mo ní lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìhùwà ìbàjẹ́ o. ẹ bá mi kọ́ lọ́rùn kó máa kú iṣẹ́. ẹ bá mi kí bá mi ọ̀run kó máa kú iṣẹ́ o. ọba tó fún wa lójú fún ìdí pàtàkì kan ní ọba tó fún wa létí fún ìdí pàtàkì kan ní ẹnu tá a fi ń sọ̀rọ̀ ó ṣe bóun màmá ló fún wa. ṣùgbọ́n àwa mọ ènìyàn àsọyé nù à ń wá ohun tí ó sọnù kiri yìí kí ló dé ta yóò tán ta ń wá bẹ́kúnbẹ́kún kiri. ó bá ọ̀rọ̀ yìí bá mi wí ó bá ọ̀rọ̀ yìí bá mi wí ọ̀rọ̀ yìí bá mi wí ọmọ bá mi yé ìwà rere ṣọ́ rere ṣọ́ ẹlẹ́ṣọ́ ènìyàn ìwà rere ṣọ́ ẹlẹ́ṣọ́ ènìyàn ọmọ bá mi yé ọ̀rọ̀ yìí bá mi wí. tàlẹ́ni tó mọ̀la kó dákun kó wá sọ tàlẹ́ni tó mọ bọ́lá yóò ti rí kó wá fi tó mi létí ṣèbọ́ba tó dára bí eléwé ṣòun náà ló dára bí aláṣọ ọba tó dára bí eléwé ló dára bí elégbò òun ló mọ ìbẹ̀rẹ̀ àti òpin ayé wa òun ló mọ ìbẹ̀rẹ̀ àti òpin ayé wa. Come on, My darling, how was your night? Fine. Afraid, mo ti gbàdúrà. So? So, I'm out for my regular workout. And when did you start working out alone? <laughs> Maybe today. And moreover, she doesn't like working out. Mama and forced on tell her, so there's no point. What is wrong with you? No, like, what is wrong with you? kí ló gbé fún ẹjẹ ever since you went to wherever you went to that doesn't have a name you've been so unruly what is wrong with you. mom please don't start. Did she just walk out on me? tiwa a bá àwọn ìwé torí a máa sọ̀rọ̀ máa tẹ́wọ̀ wà máa ṣojú fínni wà máa ṣojú fínni wọ́n máa bá ṣé bí ṣe tọ̀wọ̀ rẹ̀ ni tó bá ti sọ pé tí o bá ń dàgbà yóò máa ń rọ̀ bí kò mú wá bàjẹ́ pátápátá wà ni but what, what, what is this what what is the meaning of this God kimi sani kama kimi ava kuma chiga mad. I need you to stop crying. Well, ó pẹ́ lọ́dọ̀ boyfriend yẹn ó kàn fẹ́ fẹ́ ojú Baby, you don't understand. Mo yẹ olúwa wò mí ṣùṣù, ó ń pè mí lórúkọ, mo yẹ olúwa lárúkọ mọ́ mi lórí. Ah. Baby, here, look at me. You know what? Wọ́n hmm, kò ń ṣe gbogbo àbúrò ló máa ń pe ẹ̀gbọ́n ẹ̀ ní àǹtí tàbí bọ́dà. But you're just lucky. Moyolua is very respectful. Moyolua owó ojú mi rèé ọmọ yẹn ò wojú mi Hey, come on. Kò tó nǹkan tó máa wọ́rẹ̀ ara ẹ̀ nípa ẹ̀. That is one thing I want you to know. Sorry, bó ṣe ń ṣe iṣu, ọbẹ̀ nìkan ló yẹ. Bó ṣe ń ṣe ìyàwó, ọkọ ẹnìkan ló mọ̀. I think at this point in time, nǹkan tá a máa ní láti ṣe ni pé a máa ní láti pe boyfriend ẹ̀. Ká ní kó bá a bá sọ̀rọ̀, kó bá a bè lọ ọmọ yẹn lúwa pé kí nìkan tó rí lọ́bẹ̀ tó fi wà rọ́wọ́. Okay. So that's okay, right? Please, come ṣùgbọ́n àwọn ènìyàn àsọyé nù. akin tó ní bá ń rìn ká má tó ní bá sọ̀rọ̀ oyin olúwa what really happened why the sudden change of yours kí ló dé tó sọ̀rọ̀ ẹ̀yẹ ẹ̀rù jẹjẹ wèrè pé tí òun dídì kò àgbámú tó wá fi gbogbo ara jọ mu. can't understand. Please make me understand. Please. Ṣáwọn ọ̀rọ̀ ti Are you sure? Ọba tó dára bí eléwé ló dára bí elégbò. Òun ló mọ ìbẹ̀rẹ̀ àti òpin ayé wa. Thank you. birthday. Abẹ́tí gbàgbé ni mọ́mí. Mi ò kúkú gbàgbé ọkọ mi. She surprised the both of us. Èmi ni lóbi dùn lọ́jọ́ yẹn. You know, considering the kind of love God has placed in the heart of my two daughters. Mọ́mí, what now happened this year? Today is my birthday. Mo yan ilé ọ̀tí èkí mi kárọ̀. Ebi kò fẹ́ wíjì happy birthday mọ́mí èmi kí ẹ ọkọ mi ẹ mo kí ẹ kódà mo ṣàdúrà fún ẹ. mummy how does that feel with your last space in my heart ọ̀tọ̀ láyé tí yín lọ́dọ̀ mi ọ̀tọ̀ láyé mo yín ọlá mummy i'm missing my girl. tiwa tó pé i understand i understand vividly. Oh, sweetheart, the truth of the matter is, today is a birthday. And birthdays come once in a year. You have to make the best use of it. You don't need it on a day like this. Oh, need here. You were the little introduction síwájú yìí. Èyí it's wà important gangan go for. láti mú pọ̀ nìyẹn. Ó irọ́ ni. Ẹni tó kí àti ẹni tó kí ẹ about. That's minute. Eh? Just let go of all this and concentrate on what is more important. Mommy, please go and tell her to come and see happy birthday to me. I'll be fine. Is that what will make you happy? I'll be very fine, Mommy. Okay. I'll do that if you promise that you'll stop crying. Okay. now. You go to your room now and freshen up. Baby, baby. Mi ìbọn gbọdọ̀ máa wá ìmọ̀ báyìí. Báwo ni ṣe wá òkè? Ẹ̀ẹ́n wo ò ní bínú ní nǹkan tí mo pè é fún kọ́ nìyẹn. Mo ní kí n sọ fún ẹ ní pé ẹ̀gbọ́n mo yan olúwa fẹ́ ṣe introduction la. ah what else I'm ń alone now. náà ká lè help me ṣó mo red dress ta lò ní last year nígbà bẹ́ẹ̀ dèmi yẹn exactly ìyẹn gangan mo fẹ́ ká wọ̀ so that ẹ eh, ká jọ wọ̀. Kilo ní ráyè kí ló dé tó ní introduction olóòní ráyè àti pò ń fún ara ẹ̀ sọ fún ẹ o àti pò rán mi sí ẹ what's the difference ṣe bọ́ọ̀rẹ́ ni gbogbo wa. Emi, ò like nǹkan tó ń ṣe yìí o I don't like it. hello hello hello. gbé wá ah, gbé wá mo wá dẹ́n gbé padà. ó mà lóun ò ní wà. olùwà máa wọ́n ti. ẹ máa ń lẹ́ o ìyáàfin ayaba so a máa ní láti tẹ red drug láti bí lọ sílé yín a máa kúnlẹ̀ pé kẹ́yìn wá fún introduction ẹ̀gbọ́n mi ẹ kí ni point ẹ exactly tá a bá pè yín sí tá a bá sọ fún yín ẹni ẹ wọn pè yín fún pàtí o wọn fi oúnjẹ délé ọ̀dọ̀ yín o a ti gbọ́ o anyway so ti gbọ́ ọ̀dẹ̀ ti gbọ́ náà nìyẹn tó bá wẹ̀ wá tó bá wẹ̀ kó má wá ńlá ńlá ńlá o ó dàbọ̀ ire o pàdé wa bí oyin ọ̀rọ̀ yẹn náà ti pọ̀ jù. báwo ló yẹ máa pé so mo ní láti sọ fún un ṣé tó yẹ sọ fún yẹn náà rọrùn ni. hello yeah everything is set. madam ta ló ń bá sọ̀rọ̀ ah, ah. ta ló ń bá sọ̀rọ̀. you give me my phone kí ni gbogbo sense? or no number. whatever fún mi fún mi. ìwọ ọmọ yìí fún mi fún mi náà fẹ́ bòne. Who are you talking to? Ṣàgbà. Wo mọ̀mísí ní kí n pè ẹ́ wá because wọ́n ti ń ṣe program nílé wọ́n dẹ̀ ti ń béèrè àbúrò ìyàwó. Ẹ pẹ̀lẹ́. Ẹnu ìṣó ojú bọlé ìran <laughs> mi. Ìwọ ló mọ̀ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Orúkọ tèmi ni Bọ́lá Jókòó Aládé. Ẹ̀gbọ́n ìyá ìyàwó ẹ fún ọ látẹ̀wọ́ ah, ó tiẹ̀ dá báyìí àbúrò ìyàwó gangan ló ń wọlé bọ̀ yìí ẹ jẹ́ ká wá ṣe àfihàn àbúrò ìyàwó. ó yá ní báyìí ẹnu oníkàn láti ń gbọ́ kan ìwọ fún rẹ kò ṣàlàyé ara ẹ. ẹ kú jókòó ẹ̀yin bàbá mi àti màmá mi orúkọ mi ni Moyinolúwa Bọ́lájókòó Williams.

ọmọ bíbí inú ìyàwó òun ni. <laughs> mo yin olúwa kí ni nǹkan tí mo gbà lọ́wọ́ ẹ̀ kí ni nǹkan gógó tí mo ṣe fún ẹ abirú ọ̀rọ̀ olúwa ń sọ báyìí bí. what a mother. Mọ́mi. Màmá jẹ́yìn ló máa ṣe ọlọ́kọ mi wá sáyé nígbà tẹ mọ̀ pé ẹ nílé fi mí yangàn gẹ́gẹ́ bí ọmọ kí ló dé tẹ ẹ ṣe ọlọ́gọ́rùn mi wá sáyé. See, I'm very sorry for going about it this way. Wọ́n mọ̀ pé kì í ṣe bóyá kì í ṣe mú ẹ wá síbi ìlẹ́lẹ́ But wọ́n mọ̀ pé tí n bá bẹ sọ́jẹ̀ lẹ́ńkẹ́ ó lè má gbọ́ sí mi lẹ́nu. Ó ní ọ̀rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni. Are you for real? Oh, ọ̀rọ̀ or fẹ́ bá mi sọ lẹ fi kidnap me? Benny, you see Muyoluwa if you take a closer look at me. you just called my name. I'll how come báwo lẹ ṣe mọ orúkọ mi. <laughs> ah but really báwo ni bàbá ò ṣe mú mi nìkan ọmọ ẹ. Is this some kind of joke? Tani, Tani Baba Talomo, who is the father and where is the daughter? Exactly what I was trying to tell you. If you take a closer look at me, o máa rí pé I'm your father and you are my daughter. Èmi ò mọ nǹkan títí wá ti sọ fún ẹ nípa bàbá ẹ o. You know my sister's name. Your sister or your mother? Tiwa is your mother. He had you when we were in junior school. Are, are, are you trying to be to be funny? Is this some kind of joke or? I'm, I, serious? seriously believe what I'm Mìrànlúwà I'm not joking I'm your father and you daughter erémọdé tí mo ṣe ń gbà yẹn nìyẹn tó wá ń kó bá mi lọ́jọ́ ìní I'm your father. Mr. Ọlábùkọ́sí um, ẹ sí nínú ẹni tí mo lè máa parọ́ fún ṣe rí tí a bá ju abẹ̀bẹ̀ sílẹ̀ nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ló máa fi sílẹ̀ at the same time tí mi àti ń bá ẹ̀ ń bá pọ̀ forty days prayer and forty nights the same thing náà ló body, because nǹkan tí ẹ fẹ́ lẹ wish fún òun ló dẹ̀ ń ṣẹlẹ̀ sí. pásítọ̀ kò pọ́síbù mi ò lè wish pé kóbìnrin kankan má dúró sílé mi kò pọ́síbù even when i was in america i was thinking because they were wayward there nítorí ẹ̀ ni wọ́n ṣe ṣe falafolo bẹ́ẹ̀ yẹn but Nigeria mo tún wà yìí kò sí kankan ní wọn tó fẹ́ ní nǹkan bá mi ṣe i don't understand. Um, ẹ jẹ́ kí n fi òwe yorùbá bá yín sọ̀rọ̀ ikún jọ̀gẹ̀dẹ̀ ikún rẹ́ẹ̀dì ikú mọ̀ pé nǹkan tó bá dùn ló máa ń pààyàn. There was a time you were making a promise with a lady bóyá ti gbàgbé. promise <laughs> tó bá dé ti promise ẹ ni kò sí ní dictionary mi pastor mi ò promise o at all i don't like it nítorí ẹ tẹ bá promise nìkan sí i ó máa wà lọ́kùn ẹ̀ á lè máa fi yẹn dà yín láàmú mi ò dẹ̀ like ẹ̀ so i would rather tell the person mi ò lè ṣe than kí n lọ promise ah pastor obi o promise o ah do do do do do. mr olamipo inú mi dúpẹ́ iná ti mọ̀ mi ọjọ́ ti pẹ́ ẹ promise ọmọbìnrin kan ẹ ti ṣèlérí fún nígbà tẹ̀yìn àti ẹjọ́ wa ṣẹ́ni lọ́jọ́ tí ẹ ṣèlérí yẹn fún pé lẹ́yìn obìnrin yẹn ẹ̀yin àti obìnrin mi ò tún ní ní kọ̀kọ̀ pọ̀ mọ́ àwọn áńgẹ́lì tó ń bá àkókò yẹn ṣiṣẹ́ pọ̀ ńgbà yẹn wọ́n ti bá ń ṣe àmì sí i so tí ẹ bá rí ọmọbìnrin yẹn kò lè sóbìnrin nílé yín débi tí ẹ rọmọ bí pásítọ̀ yìí ṣépè ni mi ò ṣépè ohun tí àfihàn mi ni mò ń sọ. obìnrin bẹ́ẹ̀ ni. and that's my story and so far mi ò rò pé mo ṣèlérí irú ìlérí yẹn fún anybody but ẹnìkan tí mo rántí pé mo promise ń gbá yẹn Eh, it was a long time ago ó ti pẹ́ gan kò lè jẹ́ òun náà my first girlfriend Tiwa ó ti pẹ́ very long. abájọ abájọ tí kí ni. Tiwa àti ẹ̀tẹ̀ fi decide láti keep oyún at that young age. oyún ta ló lóyún. are you kidding? ṣé o fẹ́ sọ fún mi pé up till now o mọ̀ pé Tiwa bímọ fún ẹ. ọmọ ta ló wà responsible you of course. I'm not understanding you kò yé mi ọ̀rẹ́. well ọlọ́rọ̀ àbí ti dídì ni ẹ anyways mo he ibi tó ń gbé ó bà ní take you there. <laughs> kò yé me, nǹkan tó ń sọ ta ni ti wá nígbà wo ló are you for real. She, èmi mo dẹ̀ responsible how come nobody told me ó ṣe jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ ń now what are you saying. o serious ṣá. mi ò mọ kankan náà. ó bímọ fún ẹ. don't worry i will just take you to her. mi ò kọ́kọ́ gba ohun tí ọ̀gbẹ́ni ọlámìpọ̀sì sọ gbọ́ torí pé ó dẹ̀bẹ̀ ni pé wọ́n ń fi èdè fọ̀ létí mi because mi ò lè comprehend mi ò understand not to talk of pé mo ń believe nǹkan tí ọ̀gbẹ́ni ọlámìpọ̀sì sọ fún mi not until nígbà tó fi picture kan hàn mi that has my mother and my supposed father on it. mo wá rántí pé ìyá mi ti fìgbà kan fi àwòrán yìí hàn mí rí tí mo béèrè pé ta ni ọkùnrin tó wà nínú picture yìí but she lied wọ́n sọ fún mi pé wọ́n jọ ṣetán ní secondary school ni. láyé mọ̀ pé ohun tó wà lẹ́yìn ọ̀pá ó ju òjẹ́ lọ. ọ̀rọ̀ rí o ọ̀rọ̀ rí o ìjà ló dé tó rí lòwe. Tiwa, even though we were young then, but the love we shared What's your name? Ọlámipọ̀sí. Kí ni nǹkan tá a wá ṣe nínú gbogbo bíbá yìí? Kí ni nǹkan tá a wá ṣe ń bíbá yìí? Nǹkan tá ni now. We have to do it today. A máa ṣe lé ni. Nǹkan tá a ṣe rí. Nínú irú bíbá yìí bó ṣe rí yìí. Àti a ṣì kéré fún gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn now. Come on, babe, take it easy. Try to understand me. Ó mọ̀ pé mo dá ní yàrá tèmi. Mo dá di wà ń even nǹkan tí ò bá sí dálì lẹ́gàn mi lè gbé ẹ lọ lé náà ṣe pé gate man wáyé ni máa ń tó gan an máa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí ó kàn. ọlá mi pọ̀ sí i even tó bá jẹ́ orí waterbed mi ò lè aláàrùn kan bẹ́ẹ̀ náà kéré náà kéré. i know mo mọ̀ mo mọ̀ pé ò nífẹ̀ẹ́ mi ìfẹ́ orí àwọn lásán ló ní sí mi. ọlá mi pọ̀ sí i you know i do you know i love you. you don't. i do but mi ò kàn tí fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ni ìwọ náà mọ ti pé mi ò ṣerú ẹ̀ rí náà. Eh, thank god ó ṣe rí ẹhẹ́ ṣorí sìn títí tó bá máa ṣe báyìí ó máa jẹ́ with someone you love as in with me àti kí mo dẹ̀ fi ń ṣèlérí fún ẹ tá a bá ṣe kinní yẹn kò sí nǹkan kan tó máa yẹ mí àti ẹ ok tó bá kàn jẹ́ pé wọ́n wá gangrene bẹ́ẹ̀ what do you want to do. ah ọlọ́run ní jẹ́. i will book it also pay. come but listen to me you know how much i love you let's do this once and for all and I promise you if you do this mi ò ní ní obìnrin mi mọ́ láyé mi ìwọ nìkan ti wà ló máa jẹ́ tèmi ti láyé believe me you know how much I love you. Dad. Ọlá mi bọ̀ ọlá mi pọ̀ sí yes dad. ṣó wa ok. wa ok sir. Hmm, ọlá mi pọ̀ sí dad. mo ní surprise kan fún ẹ mo dẹ̀ fẹ́ kó guess irú nǹkan tó lè jẹ. dad pẹ̀lú àwọn surprise wọn ṣe ok let me guess you got me a new laptop. new laptop no. Oh, okay. You have gotten me a driving license? No. Then what is it, Dad? ok jẹ ká ṣe báyìí mo kí ẹ once again tó bá fi máa di ten thirty ní àárọ̀ la wà á airport you are going to United States of America mo fẹ́ kó lọ bá mọ̀ mẹ́ẹ̀ ah, what ah, what fún kí ni ah dadi ẹ ń kà bọ̀ rárá ah, sá ẹ sọ fún mi tẹ́lẹ̀ náà àìwọlé ẹ ní ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ṣe máa ń too sudden. ọlá mi pọ̀ sí i ṣé o mọ̀ kan tó ń jáde lẹ́nu ẹ̀ sá mi ò sọ fún wọn tẹ́lẹ̀ kó fẹ́ travel out lọ sí America. ṣé mo ní láti tún ẹsẹ̀ máa sọ fún ẹni and then o ò mọ̀ wípé orí ńlá ni fún ẹ tó yẹ kó dọ̀bálẹ̀ pé dáàdi i'm so grateful bó tiẹ̀ fẹ́ travel out láyé ẹ ẹlòmíì lé títí títí tó fi kú kò dé airport rí so now tell me aburú ni mo ṣe fún ẹ yẹn dad mi sọ pé kò wá okay thank you so much but ẹ sọ fún mi tẹ́lẹ̀ náà ẹ ṣe wọlé lè ní ẹni lẹ sọ fún mi and you said i'm travelling out tomorrow morning. okay i can say i can say yeah yeah ọ̀rọ̀ ẹ yé mi ọ̀rọ̀ ẹ yé mi i know what to do but just make sure that before ten láàárọ̀ la kò ti wẹ̀ àjọ lọ sí airport mi. ṣùgbọ́n. tiwa olóyún. ẹ mọ́mì kí ló ń pè jọ̀ọ́ bínú jọ olóyún dábì lóhùn jọ̀ọ́ lóyún tó ọmọ tí mi ṣètọ́ ẹ báwo yín ṣèkẹ́ ọmọ tí mi ṣèkẹ́ ẹ̀ náà dábì lóhùn owó wò ṣùṣù igbó gbogbo mi ṣe ẹ tí mo ṣe ń kẹ́ tí mo ṣe ń jẹ gẹ́gẹ́ bí abiyamọ tó tọ́ ìgbọ́ tí ẹ̀kọ́ fi dá mi lọ́lá ni gbogbo níwájú mi mọ́lé ṣó yẹ kó dójú tì mí ṣó yẹ kó yẹ káwọn èèyàn jèrè ọ̀rọ̀ lára mi dábì lóhùn. ó dàbò tẹ̀ sí wàhálà àjà ìwé ìyá àtọmọ orin wa mi ìbínú sí ìjọ lóyún ọ̀nà ta ló lóyún. ta ló lóyún ọ̀gbọ́n jàwèrè ta ló lóyún tọ́jú ọ̀sọ́. onírànù ó ṣe bìdìbìdìbìdì ránù ẹ̀yà wá ṣe ìdìdì orí burúkú báyìí wọn à ní tàn fún lóyún jábí lóhùn tó dẹ́kun kó bẹ́ẹ̀ bu ni wà bẹ́ẹ̀ búbú kọ́ mọ̀ fọ kí ní títí wà bọ̀ yẹn ṣe ó lè sọ̀rọ̀ ń sìn onírànà aṣẹ́ oníṣekúṣe ọmọ ghana fi kọ́ yókù sábẹ́ aṣọ jẹ́wọ́ ara ẹ̀ fóònù dárúkọ. bá mo lè gbà wá gbèjì lára ẹ o ó dáa nìṣó bẹ́ẹ̀ tó bá lè sọ̀rọ̀ nìṣó bẹ́ẹ̀ àti alákòóbá ọmọ. ẹ̀yin náà ẹ̀yin máa jìnnà ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín màdàmú ẹ̀yin jẹ́ kó yé mi pé ọlá mi pọ̀ sí ti tèmi ó fún ọmọ tí yín yìí lóyún kò lè pọ̀ sí o ọlá mi pọ̀ sí mi bàbá tó bí òun pé mi ò tọ̀nà létí nonsense ṣáà èmi ni mo bí ọmọ mo dẹ̀ mọ orúwà tí ọmọ mi ní tọ́lá mi pọ̀ sí fi aṣọ nǹkan bẹ́ẹ̀ yẹn pa yé òun ti ta nìyẹn òun náà dẹ̀ ní fẹ́ ká yé òun ta lọ́dọ̀ mi kọ́ ní nǹkan tí mo ní pé kó ṣe mi ò bá ní kẹ́ béèrè lọ́wọ́ ọmọ yín dáadáa kó jẹ́wọ́ ẹni tó fún lóyún kò ọlá mi pọ̀ sí kọ. <laughs> no no no no. but ọmọ tèmi náà kì í ṣọwọ́ ìkiri náà ẹ̀ náà kò ń ṣèkókó náà ó mọ ẹni tó fún lóyún ìtọ́jú lè ṣe mú mi wá sí ibà ẹ̀kọ́ ṣáà lè ná ó ṣáà lè gbogbo ilé ńlẹ̀kùn tó sọ pé dandan dandan ibà ẹni tó fún òun lóyún ń gbé. ṣé èèyàn máa èèyàn máa ń bí ọmọ kó mọ́mọ́ wà ọmọ tó bí ni madam ẹ má jẹ́ kí inú bí mi o. èmi náà mọ̀ wà ọmọ mi. Eh, eh. ok èmi náà mọ àwọn ọmọ mi tó ní mi understand gbogbo ẹjọ́ tẹ̀wé ọmọ yín tó fọmọ lóyún ní kẹpẹ jáde ẹjọ́ síbẹ̀ sọ ẹni rẹ fi ẹ̀jẹ̀ kárí ẹni tó corporate kankan tó ṣe ẹ̀jẹ̀ kárí ẹjọ́ sí ibà yẹn gbájú ẹ̀ gbẹ̀yìn. ẹ wò madam ah, ah. ẹ kàn ń rojọ́ ni tó bá yí pé bẹ́ẹ̀ ṣe mọ ẹjọ́ rò lélẹ̀ tẹ ní time láti take care ọmọ yín kẹ́ ẹ kọ́ dáadáa ṣé irú egbére yìí kékeré yìí á náà ń ná ọmọ yín lára ẹ wo ọmọ tí àwa kọ́ ló fún ọmọ yín ní oyún so ẹ wo ẹ lè má lọ ah sẹ́rí kan tẹ́mi kan máa sọ fún yín ni pé mi ìfẹ́ kẹ́ ẹ dúró pẹ́ mi báyìí because mo ní ajá tí mò ń tírẹ́nì mi báyìí ajá yẹn dẹ̀ ni ó láìkì yẹn tó bá sanra sẹ́rí bọ́dì yẹn tájá yẹn tó bá jáde ẹ máa sáré kọjá bí bọ́dì yẹn ṣe rí so now ẹ jọ̀ọ́ ẹ kúrò ní compound yẹn. ẹ jọ̀ọ́ ẹ̀yin kọ́ ẹ má bínú ẹ ṣe bóun lọmọ sùn tó ń jẹ kọkọ fún kó bá yẹ òun níbí yẹ tó fọ́ lójú ọ̀tún tí èmi ìyá ẹ̀ náà tí mo ti fọ́ lójú òsì ló jẹ́ kẹ́lẹ́ nu ọ̀rọ̀ àti bá mi sọ̀rọ̀ fẹ́ tí ò bá sí tó tí ò bá sí tó dé èmi ẹ̀yìn ẹ̀ dúró bá mi sọ̀rọ̀ ní tó dé ló ní káwá rohùn ṣé o ti ní tó fojú mi rí. ló mú fẹ́ kán kúrò níwájú mi ni mi ní láti wọlé fún wọn. ẹ má náà ẹlẹ́jọ́. ẹ má fi nǹkan ibo ló fẹ́ gbẹ́jọ́ yìí lọ. èmi máa ṣègbà kámú nìyẹn tí mo gba ọmọ yìí sọ́dọ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní tọ́ gẹ́gẹ́ bí ọmọ mi. èyí ti wá mo lọ padà síléèwé kó lọ kàwé tán after all it's not the end of the world. You know your mother loves you so much. She can do anything for you. It's just that we don't know how to go about it. Àmọ́ bá ṣe fẹ́ gbé kalẹ̀ fún ẹ ní. Àti pé gbogbo wa jọ wà ní ilé ni. It's not a big deal. It's a big deal, Grandma. It's a big deal. Because I have the right to know who my father is ẹ mọ ẹ mọ bí bí bí bí inú ṣe ń bí mi how furious I was how how. Think about it, Mama. máa to be tó bí mi kò yẹ kó jẹ́ láti ẹnu stranger I mean we live together we do virtually everything together and you nígbà tí mo délé I was deliberately rude because I was looking for a situation whereby you're going to call me and tell me that anything on route see you, that she's my mother, but you never did. I can't. I can't. I won't. Abekemi, you know I love you so much. I'm so sorry. I'm sorry for everything. You're dáa fún gbogbo yín. Ṣé ẹ rí say that, tó ń ṣẹlẹ̀ yìí pátápátá? kì í ṣẹ́jú ẹnì kankan nínú gbogbo yín o èmi kíní burúkú ìlẹ̀kùn ẹ̀dá tó dá gbogbo ẹ̀ lẹ̀ ìdí tó sì jẹ́ lélẹ́yìí tí ì bá ṣe pé bí mo ṣe nígbàgbọ́ nínú kọ́mọ ó sọ̀rọ̀ fún mi àbí ká nígbàgbọ́ nínú ọmọ ẹni ìgbàgbọ́ tí mo nínú ọ̀rọ̀ tọmọ mi ń sọ fún mi òun ló fagbó. òun ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ dákun ẹ forí jì mí èmi mà ti gbà fọlọ́hún látọjọ́ tó ti pẹ́ ni mo ti fọwọ́ lẹ́rán lọ́run dàgbàdo sínú agbada iṣẹ́ kí ni mo gbà ju kí n máa yán lọ. I don't get Can you just look me in the eyes and just. I don't even know what to believe here. Kilo, kilo kí be by kilo báyìí What part of this story don't you understand? Yeah, she's my mother and here is my father. She has been taken even before you guys met, so she's taken. Wọ́n dẹ̀ sọ pé tẹnitẹni tàkísàrì tàtàn tó bá dalẹ̀ ọmọ ẹni ò ṣáà ní í bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì you don't expect me to support your relationship after meeting my father. Minion. Minion. Do you remember something? What's that? When you told me that ẹ ò lè láéláé fẹ́ Adélébọ̀. Ìyàwó mi wò má wọrẹ̀ má wọrẹ̀ má bẹ́ ẹ bá sọ̀rọ̀. Àṣọ ah, trust me babe, Babe, má wọrí má bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ àṣebẹ́mi ah, ni ah, mo mọ ah, when the good was good I mean I mean okay no problem no problem ṣe má wọrí má get back sí ẹ. tó má tẹ̀ ń ṣàwọn obìnrin gan náà. kí ni nǹkan tó ṣẹlẹ̀. okay òun fẹ́ ọ̀rẹ́ mi you understand ìwọ dẹ̀ kẹ̀rẹ́ na after one you be. Adélébọ̀. well after one Adélébọ̀ náà nìyẹn ó ti kò ṣe adélébọ̀ lòun fẹ́ sẹ́tù pẹ̀lú o ẹni tó pè mí yẹn sìn òun adélébọ̀ after one o understand ọ̀rẹ́ mi tó ń date ìyẹn tiẹ̀ na single one boy you understand just like myself pàdé mi yẹn sìn ó ti wá rí one single girl kan tí ò tí drop kan tó lóun fẹ́ fẹ́ wọ́n dẹ̀ ń pè mí bẹ́ẹ̀ kí mi máa pe pàdé mi ṣé kí n níbẹ̀ kó fi síngulẹ̀ kó wá sórí dọ́bù ni kò yé mi. àṣẹyìn ẹ ẹ sítórì ẹni tó bímọ rí náà ẹ mọ situation tó fà tó fi bímọ kì í ṣe fọ́ọ̀tì. olú situation olówó ẹ̀fà ọlọ́mọ màjà rí náà kànga èmi nǹkan bí mi gan ṣe wà èmi gan lè sàǹdà lè bọ̀. ó máa fún mi wọ́n mẹ́ta wá ń kọ̀bọ̀ n ò lè gbà. ó tún kọ́ ló fi ṣèyàn wọ́n máa lẹ́kàá wọn. ọ̀gá bíi lọ́ọ̀fù lẹ̀ ọmọ ọmọ abọ́ ọ̀gá má gbé yẹn wá o àmọ́ èmi ò lè la nílẹ̀ fún báwọn kan báyọ̀. ẹyin he said it wọ́n ní wọn ò lè fẹ́yàn tó ti bímọ rí tó má tiẹ̀ fi tọrọ fún wọn gan. ó túmọ̀ sí wípé olójú ò ní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kò sí. Hmm. Is it living? sórí ọ̀ọ́lẹ́bùrìbùrì kan bá wọn jójú ẹ̀sìn. níbi kan à I remember back then when we were in junior school. Ah, my joke going out to mommy. If my win, she told me <laughs> the game are the most beautiful. Yeah, yes, is it true? My yeah. girl, you be fine. Yes, yes. When it comes to that, um, beautiful, fine, she's fine. But when it comes to dancing, if you mama win. I'm ah. not <laughs> I'll be sure to take How am I want more friends because Instagram. But you can take another one or like a family picture. What do you think? Kí ló dé gan-an? Oh, sorry, sorry, sorry, sorry. Boyfriend, níwájú dádì ẹ̀. Níwájú dádì. Náà mo rí dè mí. Ẹ̀mú bá ti dá gbọ̀ngàn. Let's take another one. Let's take another one. Maybe she do speak first. Okay, let me get this. Mm. Yeah, <laughs> ah! No, hey, what would have done? No, that was close, man. yeah. Woo! Yippee! So, what film are we seeing? What movie are we seeing? Any nice film. Uh, King of Boys. King of Boys. Yeah, I think it's the new one now. Mm. Uh -huh. Okay, let's you better heard of the movie now, King of Boys, Shalash mm. Mm-hmm. Boy, Shalash Shumwale. Mm. Mm. You also want the cinema now? Mm. I'll take mom and dad where to shop and you know have some fun. I'm sorry I'm on Snap. Oh, sorry. so I'm gonna be telling you guys about our uh, keeping up with he has come and say keeping up with hmm. <laughs> <laughs> keeping up with keeping up with keeping up with we'll give our family a name now. I know, keeping up with I got those people ah was young. Oh, sorry, easy sorry, baby. Sorry, hey, eh, I'm eh? not there. No, no, no. I was trying to. Uh, Is it all you? I was dri- driving on. It makes mm. driving move mm-hmm. smoothly, you know. saying when is somebody giving somebody mm, to do that now? Yeah. When is what? Oh, okay, no, doing? okay. Mm. Uh, there. I want to give you something. Mm. I want to change song for you. Mm. Da da! Surprise! Not for, not for you, not for you, for For your mommy, for your <laughs> mommy, for your mommy. Yes. Oh. Love you, baby. Oh. Oh. Love you. Love you. She shares my dreams. I hope that someday I'll share her home. Ẹ ẹ má fi nǹkan yín wé nǹkan wa ẹ má fòjò pòjò ìyàtọ̀ ń bẹ láàrin Kúdí àti Sẹ́límọ́ tẹnitẹni tèkí santa tán o mo ní tẹnitẹni tèkí sà ṣóun o ó lè pẹ́ àmọ́ àmọ́dún kì í jìnnà. mo ní ó lè pẹ́ lójú ṣùgbọ́n bó pẹ́ bóyá ènìyàn dáná ẹ máa fòjò pòjò tẹ́nitẹ́ni tẹ́kí sáńtà tán tẹ́nitẹ́ni.